بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أن يولي تاتسيني موكي ببوا بنيكي تي تي ولواني كما في كرا وجدبي ولبابو السلام عليكم ورحمة الله وبركاته àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ ní àsìkò yìí apá kan nínú àwọn èèyàn ni kì í ṣe gbogbo èèyàn bẹ́ẹ̀ ni ẹ fẹ́ mọ àwọn ẹni náà ẹ mọ̀ wọ́n àmọ́ ṣáájú kí n tó sọ àwọn wo ni mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ sọ ìtàn kékeré kan fún wa ìtàn yìí ìtàn tó lákọọ́lẹ̀ ni ọ̀kan nínú àwọn àgbà àfáà tó ti lọ Al-Imam Ibn Kathir àfààní ńlá ni tó ṣe tírà tafsir ibn kathir àwọn ni wọ́n gba ni wọ́n kọ ìtàn náà kalẹ̀ inú tírà àwọn tá a pè ní al-bidaya wan nihaya. ìtàn yìí dá lórí àlùfáà mi nínú àwọn àgbàfà tó tún tọ́ ṣáájú àsìkò tàwọn al-imam ibn ni àti àlùfáà àgbà náà ní al abdullahi ibn mubarak àlùfáà olówó olówó ẹlẹ́sìn ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run kó papọ̀ fáfá yìí onímọ̀ ní tí máa bu háyà ẹlẹ́sìn ni tí gbogbo ayé máa ah, gbá olùbẹ̀rù ọlọ́run ẹlẹ́sìn ni ó tún wá dolówó olówó ẹni olówó. alimami abdullahi bin mubaraki ọdọọdún kejì kejì ní máa lọ hajj ìyẹn ni pé bàbá lọ hajj lọ́dún yìí kò ní lọ lọ́dún tó tẹ̀lé yóò tún lọ ní ọdún tó tún tẹ̀lé ní bàbá wí bẹ́ẹ̀ pé ọdún kẹta kẹta ní Ibn Mubarak lówó tí máa lọ hajj nínú àwọn ọdún tí Ibn Mubarak wá ṣe hajj ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ńláńlá tí Al-Imam Ibn Kathir kọ kalẹ̀ ní òtíra al-Bidaya wal-Nihaya yìí ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ń jọ náà Ibn Mubarak jáde ńlọ hajj gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n dọ̀rin gbogbo ohun tí wọ́n ná gbogbo tí wọ́n lò tí wọ́n ni wọ́n kó lọ́wọ́ olówó wọ́n á dé ìlú kan wọ́n á máa yẹ oúnjẹ wọn tí wọ́n kó lọ́wọ́ wò èwo ló ti bàjẹ́ á dànù èwo ni jẹ kó tó bàjẹ́ wọ́n bá rí i pé kódà wọ́n mú àwọn nǹkan abẹ̀mí lọ́wọ́ ọ̀kan mà ti kú à òbí sísọnù nù mọ̀tọ́ ẹ wo àtàn tó bá wà nítòsí mùsùlùmí yìí jẹ òkú ẹran àìjọ òkú nǹkan òkú nbẹ̀tẹ̀ ìwọ ni fún mùsùlùmí o wọ́n ti wọ́n lọ sọ sí orí àtàn níbi tí wọ́n ń dalẹ̀ sí ìlú náà nífẹ̀ẹ́ bẹ́ẹ̀. Ibn Mubarak wá ti jìnnà síbi tí wọ́n jù sí àwọn yòókù rìn lọ́wájú lọ́ba tajú kan ó rí ọmọbìnrin kan tó sáré lọ orí àtàn tó rí táwọn ẹjọ́ nǹkan sí Ibn Mubarak ń wò ọba rí i pé ẹyẹ òkú ẹyẹ táwọn dùnú lọmọbìnrin yìí sáré wàá mú lọgbọn náà lọ sí i dáadáa ọgbẹ ọsáré ọsáré wọnú ilé kan lọ èèmọ ah! kí ni ń ṣẹlẹ̀ Ibn Mubarak tẹ̀lé orílẹ̀ tọwọ́ ọba sọ̀rọ̀ sí i ah, arábìnrin òkú ẹyẹ ní ẹyẹ ìyá àwa la jù ú nù kí ló dé ó lóun mà kó kù ni àmọ́ táwọn máa jẹ́ ń táwọn òun àti àbúrò òun làwọn wà nù lé tó jẹ́ bọ́dà òun àwọn olóògbé láyé mọ́ ọmọ òrukàn làwọn kò sì sí ní táwọn jẹ ẹnìkan kan ò sì fún àwọn ní táwọn jẹ ẹnu àǹfààní táwọn máa retí náà ní. Ni oúnjẹ àjẹkù tẹ́nìkan bá wá dànù sórí àtàn irú bẹ́yìn ti lẹ́yìn eléyìí ti kú ẹ̀ jẹmọ́ yìí tẹ́yìn jù sórí àtàn oúnjẹ tàwọn nù báwọn ti jẹ́ nù torí náà bó ti rí màá fà o a ẹgbẹ́ Mubarak ti dorí kodò ọba sáré pé gbogbo àwọn èèyàn rẹ̀ tó ti lọ́wájú pé ẹ wá bá ń rí kàyéfì tí mo rí ọba kó oòrùn fún wa gbogbo wọn náà ha. nítawọn èèyàn bá jòyìn sórí àtàn tí wọn ò nílò mọ́ tí wọn ò lè jẹ mọ́ òun lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ rí oúnjẹ tẹ̀ ń jẹ ọmọnìyàn náà à Ibn Mubarak tí wàá ní ẹ pé kí ló kù ń bẹ ẹ bá ń pe akọ̀wé owó ọlákọ̀wé owó ẹni tí ń kó gbogbo owó rẹ̀ lọ́wọ́ wájú ọrùn ìrìnàjò náà yìí lamẹ́yìn èèlò ni owó tó kù owó tá à ń mú lọ hajj yìí à ah, ọlọ́run ní tó tó one thousand dinar báyìí jàmá mùsùlùmí one thousand dinar bàbá ní àgbè sówó náírà lónìí tá à ń sọ̀rọ̀ yìí eh, ó tó mílíọ̀nù àádọ́ta fifty million naira ní one thousand dinar ìjọba fifty million naira ní tó tó bẹ́ẹ̀. Ibn Mubarak ni níbi tá a dé yìí bàbá fẹ́ padà sílùú wa tá a ti ń bọ̀ ìlú tí wọ́n ti ń bọ̀ jìnnà ìbẹ̀là ń pè ní maru nínú àwọn ìlú tó wà níbi tá ń pè ní Soviet Union USSR dọ́n tí Russia jẹ́ olúùlú wọn ń bà náà ara ìlú yẹn ní maru tẹ́gbọ̀n bára kejì wa. èèlò ni a ní ibi tí ó gbé wa padà sí maru láti yà yín akọ̀wé owó ní a ah, twenty dinari tó wa twenty dinari lónìí is about one million naira pé bàbá ti rí one million á padà sí mọ́rù ní rọrùn ẹbí Mubarak ní yọ ẹnu ogún dínárì ta níbi tí ó gbé wa padà sílé yìí gbogbo eléyìí tó kù nine hundred and eighty dinar that is n ti ń lọ bí forty nine million naira kó o fún ọmọbìnrin ìyá àtàbúrò rẹ̀ káwọn náà máa jẹun kí wọ́n má máa ṣẹ̀ṣẹ̀ retí àjẹkù oúnjẹ àbókù ẹran táwọn èèyàn bá jù sáàtàn ọmọnìyàn làwọn náà káwọn náà jẹun gidi àwọn lọ mọ́rù padà o ọ̀ya gbogbo àwọn èèyàn rẹ̀ lẹ́nu ẹ bá lálá ń lọ ibi mubarak tó wá sọ báyìí bí imaamu ibùdó kẹfì rí ti kọ́ kalẹ̀ ní ká fún yìí onífà hàdà afdalu min hajjina hàdà eléyìí tá a ṣe yìí olóore ọlọ́lá ju ká lọ ájì tọdún yìí lọ tààrẹ ní tí ń sa àtàn jẹ ọmọ ènìyàn láìsẹ hàn káwa kó fún tí ọmọ fi jẹun eléyìí lọ́lá ju ká lọ ájì lọ ẹja máa lọlé lọ́dún yìí ó ájì tá a ṣe ẹgbẹ́ mọ̀bára kíkó nine hundred and eighty dinar almost forty nine million naira lónìí fún ọmọbìnrin yá àti àbúrò rẹ̀ kí wọ́n máa fi jẹun àwọn mẹ́nu twenty dinari péré tí ó tó wọn padà sí ìlú wọn ní márùn. jàmá mùsùlùmí ní báyìí ìyẹn wàá sọ fún yín mo láwọn kan àwọn kan ni mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe gbogbo èèyàn ẹ̀yin tí mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí òun lẹ́yìn tọ́lọ́wọ́n bá kẹ́ dépò pé ọdọọdún lẹ̀ ń lọ hajj ọ̀dọ̀ọ̀dún lẹ̀ lọ òmùra nítọ́ dáa ni o ẹ̀yin ọlọ́mọba kẹ́dẹ́ mọ́sàáhùn o nínú àwọn téèyàn sojú kòkòrò ẹ̀ òun ni ìbáadà ara ìbáadà ẹ̀sìn òun ni ká ló ká lọ hajj ká lọ òmùra àmì ẹ̀rí hajj àti òmùra dandan ni hajj lọ́dọ̀ àwọn àlùfáà kan dandan ni òmùra náà àmọ́ lẹ́ẹ̀kan ni péré ní gbèsè ayé yẹn yẹn ni pé bàbá ti ṣe òmùrẹ̀ kan gbogbo èyí tó kù tá à ń ṣe náà fi lànà tó sì ní ládà tó pọ̀. Ibn al-Mubarak bó ti wá ṣe yìí ẹ̀ eh, àwa náà mà lọ́pọ̀túnítì àti ṣerú ẹ̀ ní àsìkò tá a wà yìí gbogbo ìlú gbogbo ayé bó ti rí nísìnyí covid 19 pandemic wọ́n múra àánú ààwẹ̀ ọdún yìí tó kù bí ọ̀sẹ̀ kan yìí kò ní wáyé o wọ́n ti ti mọ́sálásí Kaaba wọ́n ti ti mọ́sálásí Medina ẹni tó ń kálukú máa kẹ́hùn rẹ̀ nílé kò ní sí bíza ọmọra pẹ̀lú Saudi ti kéde rẹ̀ bẹ́ẹ̀. ǹjẹ́ ládàá ọmọra tọdún yìí wá nọ kò nù kò nù bí a ń lọ nù wọn náà ló ń Mubarak yìí pé àgbàlá ojú ká lọ ọmọra ọdún yìí lọ bàbá fáwọn tẹ̀lé ń pa lóúnjẹ lọ́dún yìí bàbá dọdún ní àmọ̀ lọ wọ́nra pẹ̀lú ògo ọlọ́run pandẹ́míkì yìí ò ní pẹ́ tọ́lọ́run ó fi bá wa kásẹ̀ rẹ̀ ńlẹ̀ kí wọ́n wà ní ṣe wá torí náà dákun lè má mùsùlùmí tí ó wù mí tí mo kà tí mo fẹ́ fi ṣàǹfààní fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìyí pé ìwọ náà ẹnu wọn gbowó tó ti rìsáàvù tó fi lọ ń múra lọ́dún yìí dákun mọ́ ń múra rẹ̀ tọdún yìí òun ní kọ́ wọ àwọn tí ebi ń pa nínú ìlú ebi ń pa àwọn èèyàn lockdown ẹ má jáde ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn nílùú tá a wà yá àti bòmí oúnjẹ òòjọ́ ni iṣẹ́ òòjọ́ wọn ń ṣe èyí tí wọ́n bá pa lánàá wọn ń ná lónìí èyí tí wọ́n bá pa tí wọ́n bá pa ní lónìí owó ojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń dúró ní níbi ń jẹun wọn á lè yàn ọmọ jáde lọ́sẹ̀ kan tọ́dọ̀sẹ̀ méjì ọ̀dọ̀sẹ̀ mẹ́ta kí ni ọmọ ẹ jẹ ebi ń pa àwọn èèyàn o ọlọ́run dákun má fi gbé pa wá torí náà àǹfààní ńláńlá ni wo àwọn ọmọ òrukàn ládùúgbò tiẹ̀ náà nílùú rẹ̀ wo àwọn opó wo àwọn aláìní wo aládùúgbò rẹ̀ wo mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn tó jìnnà àtàwọn tó súnmọ́ tẹ́bi ń pa ọ̀rọ̀ oúnjẹ fún wọn fún wọn ní tí wọ́n jẹ fún wọn lówó fún wọn ní tí wọ́n ní èdè lásìkò yìí ní pàtàkì wọn náà wàá wí ibi mọ̀nàbára ti ti wí pé fàhádà àfùdọ́lù mi umratina àgbẹ̀lá èyí lọ́la ju ìmúratà àdáṣe lọ́lọ́dún yìí ládàtà àgbà ń bẹ kọ́dà yóò pọ̀ ju múra lọ́lọ́dún yìí o na dìgbà ní àmà lọ torí náà ni tí mo fi ní àwọn kan pàtàkì mo fẹ́ bá sọ̀rọ̀ o òun àwọn tọrọ abẹ́lẹ́ subhanahu wa ta'ala ọlọ́run ọba tí ó wù ú kásìkò yọrí bó ti rí òun náà là á bẹ̀ kọ́mọ́sá wà nù sí wa kọ́ba wa kó àjálù àwọn yìí kò lẹ̀ kọ́là wa nù ewu rẹ̀ àti gbogbo ewu míì náà nílùú yìí àti ní gbogbo orígun mẹ́rin ayé هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين